ẹ kú dédé ìwòyí ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ajé Monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2024 Ẹniọlá Saliu lórúkọ mi àlàálẹ̀ àti ètò òṣèlú Peter Obi ti forí sánpọ́n o lábẹ́ rẹ̀ èmi ò nígbàgbọ́ nínú Peter Obi mọ́ kò ní agbára láti jáwé olúborí Okonkwo ló sọ bẹ́ẹ̀ dàrúdàpọ̀ ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú Labour pẹ̀lú bí Peter Obi kò ṣe ní àwọn ànímọ́ aṣáájú tó kájú òṣùwọ̀n ìforígbárí wáyé láàrin Alex Otti àti Peter Obi lórí ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé lórí ọ̀rọ̀ owó tó dọ̀tí tí iye rẹ̀ kò dín ní bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà Serap ti wọ́ CBN lọ sí ilé ẹjọ́ o ó ní kí CBN wá sọ bí owó náà ṣe rìn lábẹ́ ẹ̀tọ́ láti mọ ibi tí owó wọn ń wọlẹ̀ sí. mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé ìyẹn olúbùnmi tíjú òjò ti sọ̀rọ̀ o ó ní ààrẹ tinubu nílò àkókò díẹ̀ sí i láti yanjú ìṣòro ọrọ̀ ajé torí ààrẹ kìí ṣe onídán lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tó fẹ́ wáyé agbẹjọ́rò endsars adégbòrúwà ti nàka ẹ̀bi sí àwọn ojú òpó ìkànsíra ẹni o ó ní wọ́n ń gbé ìgbésẹ̀ láti dàbàrú ojú òpó ayélujára nítorí ìfẹ̀hónúhàn ọ̀hún ikọ̀ alákatakítí ẹ̀sìn boko haram tún ti ṣọṣẹ́ burúkú wọn o pẹ̀lú bí wọ́n ṣe kógun ja iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bọ̀nú ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti tẹ pásítọ̀ kan àtàwọn yòókù rẹ̀ ọmọ tuntun ni wọ́n jí gbé ìròyìn eré ìdárayá nǹkan ò ṣẹ́nure fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons orílẹ̀-èdè wa nàìjíríà lánàá o pẹ̀lú bí wọ́n ṣe tún fìdí rẹmi sọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè spain àmì ayò kan sí òdo ni wọ́n fi nà wọ́n níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kejì nínú ìdíje Olympics tó ń lọ lọ́wọ́. àwọn ìròyìn yìí pẹ̀lú àwọn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ tí ẹ ti tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. àdúrà mọ́mi balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí Ẹniọlá Sálíù